بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد وعلى آله وصحبه ومن والاهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti dá ọpẹ́ fún ọlọ́run atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa anabi wa muhammad sallallahu wa sallam àlékún ìkẹ́ ọlọ́run àlékún ìyọ́nú ọlọ́run kó máa bá àwọn sàhábí ànábì àlékún ìyọ́nú ọlọ́run ọba kó máa bá àwa náà àti gbogbo mùsùlùmí tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti bí ó ti yẹ gbogbo jàmáà mùsùlùmí akíra wa kú òǹgbẹ ìbẹ̀lọ́run kọ́lọ́run kó gba lẹ́sìn fún wa o kọ́lọ́run kọjọ́ kó jọ ọlọ́run kò jẹ́ ká bá a níbi tó lérè bẹ́lọ́run kó kà wá kúnú àwọn ẹrú rẹ̀ tí ó kẹ́ tí ó bọ́ kún un náà kúrò lọ́rùn wọn láàkàn sọ ọlọ́run ọba. lónìí àtàdéhùn fúnra wa ṣe pé a mẹ́nuba zakatul fitr ni pé ìran kan náà àwọn ìran zaka tí islam ṣe ní òfin fún wa ní yíyọ rẹ̀ oríṣi zaka méjì náà ní bẹ ní ma zakatul mal التي تجب في المال وزكاة الفطر التي تجب في الذمة زكاة owó ìyóhun ó jẹ́ ọ̀ranyàn nínú owó yìí ni pé ẹni tó bá lówó ni máa ń yọ zaka owó àfi ń pè ní zakatul mal àwọn ìran owó tá a sì máa ń yọ àwọn náà ní anakidain zakatu nakidain nakidu méjèèjì yìí azahabu walfebo gold àti silver ẹni bá ní gold lónìí àbí silver ṣàkà sọ̀rọ̀ yẹn bí ìbá wá ní gbogbo àwọn ìran owó tó kù tá à ń ná láyé tẹpẹ́ ńlá fi ń ṣe kátàkárà wa àwọn ni wọ́n dà gẹ́gẹ́ bí kíyàmù almutalafat àwọn lẹ́gà tẹ́ńdà wa àwọn eléyìí náà zaka wọ̀ wọ́n oníkókó ni pé ìran owó ìran kanu. النقدان الذهب والفضة أو ما يقوم مقام أحدهما gold àti silver àbí gbogbo nǹkan míì náà tí ó mọ rọ́pò wọn. ìrànwọ́ kejì ní ìdí zakati ṣe ọ̀ràn yàn ní lórí òun náà ni urubu tijara ni pé articles of trade gbogbo nǹkan tá a bá gbé kalẹ̀ sẹpẹ ní èròǹgbà wa lórí rẹ̀ ni wípé a fẹ́ sọ ọ di owó a fi ń ṣe kátàkárà owó ń wọlé níbẹ̀ ń jẹ́ revenue generation fún wa sàwọn yìí ní nǹkan tá a fi ń ṣòwò yálà ilé ni yálà ilẹ̀ ni àti oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ àtàwọn tá à ń àtàwọn tá à provision àwọn ní supamakẹ́ẹ̀tì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló gbọ́ àwọn eléyìí ìran wọn ọ̀rọ̀ bó ti yá rọ̀nù ìran owó ẹlẹ́ẹ̀kejì òun náà ni albahaim àwọn nǹkan nǹkan ọ̀sìn nǹkan ọ̀sìn oríṣi mẹ́ta náà ni ràkúnmí màálùú àti àwọn ẹran tá ń sìn nílé ewúrẹ́ ni àgùntàn ni àgbò ni òrúkọ ni gbogbo àwọn eléyìí náà zakatu sọ̀rọ̀ àyàn lórí wọn akànnà inú ìran owó tí zakatu tún sọ̀rọ̀ àyàn lé lórí òun náà ni alḥubub wasimar ẹni pé mahasilu ziraaciya farm product àwọn nǹkan oko ṣùgbọ́n àwọn ìran márààrún àbí mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí àwọn là ń pè ní zakatul mal ìtò ṣe orígun nínú orígun ẹ̀sìn islam òun náà ni orígun ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn shahadatan ìjẹ́rìí méjèèjì lẹ́yìn asọ́lá eh, ìjẹ́rìí eh, lẹ́yìn asọ́lá ìgbérun dúró azakatu ló tún kàn òun orígun ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn zakatu ní sẹ́wà kan ramadan lẹ́yìn ramadan ni ó wà kan hajj fẹ́ni tó bá lágbára ìran zaka kan nù so eh, ńgbọ́wọ́ là á yọ bówó là á ṣe yọ kí ni májẹ̀mú rẹ̀ kí ni àwọn nǹkan tá a gbọ́dọ̀ ní èyí nǹkan la fẹ́ sọ yìí tá a fẹ́ sọ ní ìran kejì nínú ìran zaka tí í ṣe zakatul fitri yìí náà ni pé zakatu ìtọ́nu zakatul fitri min Ramadan zakatul fitri min Ramadan. زكاة تنو تنو آوي زكاة تنو آوي فأكا إلي نينو eléyìí الرسالة رسالة الإمام ابن أبي زيد القيرواني رحمه الله قال رحمه الله باب في زكاة الفطر أي في بيان الأحكام المتعلقة بزكاة الفطر Uh, uh, ojú ọ̀nà yóò ṣàlàyé àwọn ìdájọ́ tó rò mọ́ zakatul fitri zakatul fitri yìí à ń ṣe ìbọ́fà zakatul sí alfitr wàhálà náà mìíràn ìbọ́fà irú ìbọ́fà irú àfitì yìí ìmọ̀ kó jẹ́ ìbọ́fà tó ń sàbàbíyà àwọn ìbọ́fà tó ń lè bàyá ní zamani wujubi zaka zakatul fitri tó wà ní pé ní zakati ìtúnu ààwẹ̀ ń ṣe lọ́ràn yàn àbí kó jẹ́ pé ní ìbáwọ́fà òun ń ṣàlàyé ìgbà wo làáyọ zaka náà òun náà nígbà tá a bá ń túnu ààwẹ̀ á padà ṣàlàyé àwọn eléyìí ọ̀tún gbogbo náà ni pé ní ní láti nu èdè yìí èdè yìí tá a sọ yìí fún ẹni pé zakatu alifetiri fún abáyé pé mọ́tà pé mọ́tà àtẹ́jìbù zakatu alifetiri. answer to no answer to no question زكاة الفطر تجب عند الفطر أي عند إكمال رمضان بعد لا قالي هو رمضان هنا ني أما يو هكا سير ابن أبي زيد كرواني كنت ذكرت أبيري ثم وصل يي أحكام الفقهية المتعلقة بزكاة الفطر قال رحمه الله زكاة الفطر سنة واجبة ẹ̀rí zaka ìtúnu àwẹ̀ súnà tó ń wàjíbà tún súnà kan tó tó kan pa ni súnà ọ̀ranyàn ni súnà ọ̀ranyàn súnà tó ń wàjíbà náà mustalahatu fil fiqh al-maliki àwọn táàmsì lọ́dọ̀ màlìkíyà ó ní bí kéèyàn ó stọ́dì rẹ̀ dáadáa àwọn èèyàn sì ti kọ́ wọ́n ti ṣèwádìí lórí ẹ̀ àwọn náà ní àwọn ìwádìí tá a ti ṣe tí màlìkíyà bá sọ wípé ní sunnatun wajiba ó equivalent sí nta àwọn mazhabu mi ó pè ní farudu táwọn ó pè ní farudu so àlọ́ abẹ́bẹ̀rẹ̀ kékeré láǹfààní sunnatun wajiba tí wọ́n ní pé sunna ni pé ó jí à because yàrá màlìkíyà amalu ahli madina yìí ni pé ní nǹkan tí àwọn ará Madina ń ṣe tó jẹ́ practice wọn oríṣiríṣi kan náà ń ṣe àwọn àmì ń bẹ tó wọ́n ń ṣe kí èso ọ̀ràn yẹn àwọn àmì ń bẹ tí wọ́n ń ṣe tó yẹ pé ní ọ̀ràn yẹn ni wọ́n so láti lè differentiate mùsùlùmí màlìkí tó yẹ pé ní sunnatun wàjibà àbí sunnatun mu'akkada èyí tí ò bá tó fárúdò wọ́n sọ pé sunnatun mu'akkada àbí kan sọ pé sunna àbí kan sọ pé wàzífà àbí kan sọ pé mọ̀ndó so rú àwọn mùsùlùmí ó nídìí kéèyàn ó mà bí bẹ́ẹ̀ kọ́ eh, àwọn kùdìẹ̀kùdìẹ̀ yóò sábà máa ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ onímọ̀. ìdàní ẹ̀ndẹ̀l màlìkíyà eh, zakatul fitri zakatunu àwẹ̀ ọ̀ràn yẹn ni. sùhádà kọ́ọ̀lù gbólóhùn yìí náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn jùmọ̀hóró wí ọ̀wọ́ almadhabu ẹ̀ndà jùmọ̀hóró alfuqaha ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa qala rahimahullah faradaha rasulullah sallallahu alayhi wa sallam ta ló ṣe lọ́ràn yẹn ó ń ṣe ọlọ́run ọba ni òtòrò náà ló tó ṣe ní ọ̀ràn yẹn sùnú àwọn àkámù tí sẹ̀ríà eh, tí súnà introduce tí ò sí nínú tí ò sí nínú àmì tí súnà introduce tó fi ń bà yá náà tó fi ń bà yá náà alukur'an karim fọ̀rọ̀bọ̀ anabi sallallahu alayhi wa sallam àwọn ṣe ọlọ́run ọba ó ṣàlàyé zakatul fitri ní ìtò wá nínú alukur'ani lódìdí qad aflaha man قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قال النبي صلى الله عليه وسلم نزلت هذه الآية في زكاة الفطر وإن شاء الله بني آه، آية هي قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي صحف الأولى صحف إبراهيم وموسى سورة الأعلى ń ṣe ọlọ́wọ́n bá ní pé ááyà ń sọ̀kalẹ̀ sí nínú zakatul fitri ni so sunna wa ṣàlàyé bá a ṣe yọ zakatul fitri kí n la yọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ idan faradaha rasulullahi sallallahu alayhi wa sallam ń ṣe ọlọ́wọ́n bá ló ṣàlàyé ìjọ́ràn yẹn zakatul fitri ala kulli kabirin lórí gbogbo àwọn tá yìí àgbàlagbà haúsọ̀ gírin àbí ọmọdé zakarin ọkùnrin ni àwọn onsa àbí obìnrin hurrin ọmọlúàbí ni àwọn abudin àbí ẹrú minal muslimin minal muslimin pé gbogbo ata kàkà ìlànà gbọdọ̀ jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bó ṣe wàrà dànù hadith abdullahi bin umar radiyallahu ta'ala anhu fi eh, fi fi kutubil eh, sita fi kutubil ahadith fi muwatta. وهذه رواية رواية تي من المسلمين بين رواية مسلم أرنوا ونمي مؤتاني فين تفارد به الإمام مالك رحمه الله أسرنا أفهم يقول الله رواه عن ابن عمر غير الإمام مالك بويتو لي تو لي جي إبا جبك تفارد به مالك أو هو غيره fàyín tafarada bíi tí imam malik bá tafarada pẹ̀lú rẹ̀ yìí ń kò bọ́ra hadithun torí pé imam malik jabalun wà xuqa alahu abidalik jabalu ni òkè ni nínú màá hadithi nínú màá fikiu. من المسلمين يعني في على كل كبير مسلمين صغير مسلمين ذكر مسلم أنثى مسلم حر مسلم أو عبد مسلم أو جاء مسلمي nta ma gbọ́ yín nínú hadith nínú eléyìí ni wípé zakatul fitri ó ń ṣe ọ̀ranyàn lórí mùsùlùmí májèmá àkọ́kọ́ nù yín ni pé alladhi yukhraja zakatul fitri ẹni tí ó yọ zakatunu ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí. bákan náà ẹ̀ǹtayọ zakato ìtọ́nu fún òun náà gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí then ẹ májẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì òǹdíwọ̀n òṣùwọ̀n nǹkan tí tá a yọ àwọn májẹ̀mọ́ náà nù rẹ pé ní sọ́ọ̀án ni pé sọ́ọ̀rù kan an kulli nafsin orí kọ̀ọ̀kan dèédé sọ́wù òun náà làá máa yọ tàbá ní sọ́wọ́n yìí pé sọ́wọ́n níbi pẹ́rẹ́gì òṣùwọ̀n tá a máa fi ń wọn nǹkan pẹ́rẹ́gì pẹ́rẹ́gì táwa ń sọ yìí wọ́n níbi sọ́ àìnàbí sallallahu alaihi wasallam kì í ṣe gbogbo òṣùwọ̀n náà láàmú òṣùwọ̀n ìtìyò iṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam òṣùwọ̀n tòjíṣẹ́ ńlá muhammadu sallallahu alaihi wasallam òun náà ni làálò àwọn onímọ̀ sì ti ṣe ìgbìyànjú lórí rẹ̀ ní gbogbo àsìkò kọ̀ọ̀kan òṣùwọ̀n yìí ó ṣe déédéé múdù mẹ́rin ṣe déédéé múdù mẹ́rin èyí tí èèyàn lè fi bí ọba ní múdù múdù òun náà ti ní òṣùwọ̀n gbogbo àwọn àwọn àgbàlagbà àwọn bàbá wa ni àwọn màmá wa ni tí wọ́n ti lọ hajj ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń rà bọ̀ níjọ́ pàápàá jùlọ àwọn ọ̀pọ̀lọpọ̀ alálàájì níjọ́ àná táwọn nǹkan tí wọ́n ń ṣe ó kéré nù wọn tí ó lọ sí hajj tí ò ní ra múdù bọ̀ tó bá máa pé ní ojúṣe táwọn bá padà délé tán táwọn máa lè ṣe ni so lára àpèjúwe tá a máa fi mẹ́ tó máa nǹkan tó lọ ṣe ní hajj ń gbà náà ni pé kó rà àwọn òun sábà wọn sábà pàtàkì à ń ṣe yín àbí nǹkan kan míì oníkókóró ni wípé sọ́wọ́ ànábì sọ̀rọ̀ àṣálàm múdù dèédé múdù ànábì mẹ́rin náà nítorí kí n tó ń ṣe gbogbo múdù náà sọ́ọ̀rìn ọ̀ǹtọ́bi múdù tún kéré sí sọ́ọ̀rà múdù kọ̀ọ̀kan mẹ́rin rẹ̀ láàrin nínú sọ́ọ̀wù kan múdù mẹ́rin láàrin nínú sọ́ọ̀wù kan ọlọ́run ní kára náà láǹfààní lẹ́gbàá pé èèyàn gbọ́dọ̀ gbèlú Madina kó tó má wàá ní àwọn nǹkan wọ̀nyí ńlé so tonti bẹ́ẹ̀ náà àwọn tí wọ́n bá wá láǹfààní rẹ̀ ńkọ́ àwọn àǹfààní pé pẹ̀lú tẹ́jíríbà pẹ̀lú ẹ̀kísírẹ́ǹsì pé ẹ̀kún wọ́ bí èèyàn bá pa ọwọ́ rẹ̀ méjèèjì papọ̀ mùtàwásítò àlìẹ̀dẹ́ni average ọwọ́ èèyàn kì í sọwọ́ ọmọ kékeré kì í sì sọwọ́ àgbàlagbà ńláńláńlá àmọ́ average èèyàn tó bá pawọ́ rẹ̀ méjì pọ̀ déédéé tí ó kún ọwọ́ méjì náà ni ó kún múdù kan ẹ pé yóò máa yọ ẹ̀kún ọwọ́ mẹ́rin fún orí kan à ń kúlì nafsin múdù ẹ̀kún ọwọ́ mẹ́rin fún orí kan so àwọn àáfàá tí wọ́n bá gbìyànjú náà lónìí àwọn pé ní sọ́wọ́n ànábì sallallahu alaihi wasallam tá à ń sọ yìí múdù rẹ̀ múdù rẹ̀ kí ni ó ṣe déédé nínú modern measurement tá a fi wọ̀n nǹkan lónìí tá a nǹkan lónìí eh, àti ní wazinu ni pé mizanu tá a gbé òṣùwọ̀n tí ó sọ fún wa pé bóyá gíráàmù ni bóyá kílò ni bóyá tọ́ọ̀n ni sọ àwọn afáàní pé ní eh, sọ́ọ̀wù kan tá a sọ̀rọ̀ tá ní ṣe déédé ọwọ́ mẹ́rin yóò ń ṣe déédé two point four kilogram two point four kilogram yíni pẹ́ńtọ́ bá fẹ́ yọ zakatul fitri jáka ìtúnu àwẹ̀ lónìí àwọn sẹ̀mú golden ṣe golden mall ní àbíbí kìnní kan àwọn kan bẹ tí wọ́n ti páàkì tí wọ́n páàkì tẹ́ pé ní ten kg ẹyọ mẹ́rin package mẹ́rin ló wà ń bẹ páàkì mẹ́rin kí o máa jẹ́ two point five two point five béèyàn bá ti yọ ẹyọ kan téèyàn bá ra oní ten kg àpò ten kg òun tí mẹ́rin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àjẹ́ pé orí mẹ́rin nù béèyàn bá gbé àpò ten kg òun fún èèyàn mẹ́rin wọn ó tu àbí kéèyàn tẹ kí wọ́n tún kọ́ kéèyàn ti tún nǹkan rẹ̀ fún ara rẹ̀ kó mọ̀ wá mú lọ́kọ̀ọ̀kan zaidu two point five kg amuru two point five kg hindu two point five kg laila two point five kg ó ti yọ ìzàkà èèyàn mẹ́rin jákèyàn mẹ́rin sápẹ́ ní ọkọ ìyàwó tí yóò yọ fún rárá rẹ̀ tí yóò fún ìyàwó rẹ̀ kan tí yóò sì yọ fún ọmọ rẹ̀ méjì tábà tẹ̀mó ten kg èyí tí two point five kg two point five kg wà ń bẹ̀ kó ti kárí wọn to two point five kg jáde pé aṣọ wípé ní ìtàn tí tí wọ́n arrive sí ni two point four so tí wọ́n bá yọ two point five two point four yóò máa jẹ́ zakato fitri one kéèjì yóò máa jẹ́ sàdáká fún ẹni tọ̀hún tó sọ àìbí sọ àyìnbí Ànábì sallallahu alaihi wasallam sọ pé múdù mẹ́rin ló wà ń bẹ yìí ni ó ṣe déédéé ẹ̀kúnwọ́ mẹ́rin ẹ̀kúnwọ́ mẹ́rin òun àbí sọ́wọ́ kan ń ṣe déédéé two point four so àtàwọn pé ní two point four bí èèyàn bá ti mú sẹ̀móvita tí wọ́n ti ṣe ní two point five two point five fún yìí ń tó fún ẹnì kọ̀ọ̀kan. وتؤدى من جل عيش أهل ذلك البلد الله أكبر ó ń ṣe ọlọ́run ọba ìkí ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá bayyana lana al-zakatul fitr tajibu ala man ta ni ó yọ ọ́ ta ló sọ̀rọ̀ àyàn kó yọ zakatul fitr ní gbogbo mùsùlùmí ìjẹ́ ọmọnìyàn májàméjì náà ìjẹ́ ọmọnìyàn àti ìsìláàmù òun náà ní ń sọ jáka jáka zaka ìtúnu àwẹ̀ tí ń sọ ọdọ̀ ọ̀ràn yànnà tí wọ́n bá ti lè jẹ́ ọmọ nìyàn zakatul fitri sì jọra yàn lórí ìbá àjẹ́ àgbàlagbà ìbá àjọ ọmọdé kódà kó jẹ́ wèrè kódà kó jẹ́ ọmọdé àwọn wàlíyù rẹ̀ àwọn wàlíyù rẹ̀ àwọn rẹ́lítìfù rẹ̀ àwọn ni wọ́n ó bá ni wọ́n ó bá ayọ̀ zakahun lópin ìgbà tí tó jẹ́ pé ní e, ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni ìsàníyàtú wàlẹ̀ islam ìjẹ́ ọmọ ènìyàn àti ìsìláàmù òun náà ni ló ń sọ di ọ̀ràn yẹn so anusọ̀rọ̀ sálàm ṣàlàyé eléyìí ó tún wá ṣàlàyé mímà tó kọrọ jù kí là á fi yọ zaka tó nu àwẹ̀ ó ń ṣe ọlọ́run yìí kí ọlọ́run kọ́ máa bá a nínú àwọn àhàdíìsì tó pọ̀ tá a bá po àdísùn á rí wípé ní àwọn nǹkan tó ń ṣe ọlọ́run bá dákọ àwọn ní ń bọ̀ yìí ó ń ṣe ọlọ́run bá dákọ àtàmúrù dàbínú ó dákọ ṣẹ̀ẹ́r ṣẹ̀ẹ́rù ló dà gẹ́gẹ́ bí ọkà bàbà ó dákọ zẹ̀bíb zẹ̀bíbù òun ni àyínẹ́bù tó bá gbẹ tán ó ń ṣe ọlọ́run ọba yìí kí ọlọ́run tó lára kó máa bá ó dákọ akọ́pọ̀ ákápù ni wàrà tí wọ́n fún tí wọn ò tí ì yọ ọ̀rá rẹ̀ tó ti wá gbẹ òun náà ń pè ní ákápù wàrà tó ti gbẹ òun náà ń pè bẹ́ẹ̀ nídàn ṣẹ̀ẹ́rú tamuru ákápù zẹ̀bíbù àti búrú fàyínká náà wọ́n ti pè ní búrú kò sínú inú eh, hadithu àwọn apá sọ pé ní tí ohun tó fa ni wípé ní alburu wa in kana mawjudan fi zamani nabi sallallahu alaihi wasallam fil madina fẹ́ẹ́ kú tẹ̀ pé ní ó wà ń lu medina nígbà náà náà àmọ́ kò wọ́pọ̀ kò wọ́pọ̀ so oúnjẹ tó wọ́pọ̀ òun náà ni anabi sallallahu alaihi wasallam ń dákọ ibẹ̀ làwọn àfáà ti wá mọ̀ pé ajẹ́ pé ní bàbá yọ jaka zakatu tunu àwẹ̀ tó kọ́rọ́ jù min ghalibi quti kulli baladin gbogbo ìlú kọ̀ọ̀kan a máa yọ jáká àtúnu àwẹ̀ nínú common food tó bá wà láwùjọ wọn sọ pé tó adami júlì àìsí alik dálíkà balad ìlú kọ̀ọ̀kan àwọn ará Madina wọn wo oúnjẹ wo ló kọ́mà ní Madina òní wọn fi yọ èyí tó bá àkókò sílùú náà tí ò ní sí oúnjẹ èyí dáa ju èyí tí tí ò dáa àti medium average so yóò wá yọ haúsọ́tò apọ́nyìmọ̀ average ẹ̀ lèyìn ó yọ ní pààyàn bá ká kéèyàn yọ ètò dáa jù òun ló dáa jù àmọ́ bí pé ò bá ká kéèyàn wá mọ́ yọ yìí tó rẹlẹ̀ jù wàlá tàyà mamul khabitha minhu tunfiquna walastum bi akhirihi illa an tughmidu fi kò á ní pé ní. Ah, ẹ má ẹ má wò yìí tí ò dànù dúkìá yín pẹ́pẹ́ òǹlẹ̀ ẹ̀ wá yọ pẹ́pẹ́ bá bá fún ẹ̀yin náà káì ọ̀lẹ́sùn bíi àkèrè ẹ̀yin náà ò ní gbà á bẹ́ẹ̀ bá gbà ẹ́ ìdíjú gbà ní pítọ̀ bàtà àrímọ̀ yìí láti wá ṣe hmm? beggar has no choice no Islam ni ẹ má ṣe bẹ́ẹ̀ kéèyàn ó yọ ètò dáa jù bí ò bá wá lágbára rẹ̀ wọ́sọ̀t khairul umur awsatuha so. Uh, ada ádámì júlì àìṣe àlè dálíkà ìbálàdì gbogbo olókọ̀ọ̀kan common food wọn ito common jù òun ni wọn ò máa yọ ó wá mú àpèjúwe wá ibn abi zayd kẹrọ wá ní mú àpèjúwe wá ó ní wípé mimburin ìmọ̀ kó jẹ́ mbúrò mbúrò yìí ìran kan ni nínú ìran hubub nínú ìran green ọ̀hún wà mí ní afúdọ́lì hubub òun ló fẹ́ẹ́ dáa jù nínú oríṣiríṣi ìran grain tí a ti ń bẹ ìran grain tí tó wà náà ló jẹ́ wípé ní ó wọ́n ó wọ́n ó wọ́n ní rírí ní owó kò sì gẹ́gẹ́ bá a ṣe sọ náà ni ò jẹ́ kí orúkọ rẹ̀ ó wà rádà nínú until. títí di ayé eh, Muawiya bin Abi Sufyan lásìkò ìjọba rẹ̀ òun ni ló ló incorporate bóró sínú àwọn oúnjẹ tá a máa fi yọ zaka so a sì rí ní àwọn onímọ̀ tán sọ pé ńlá Umaru ni òun ló ló incorporate rẹ̀ àwọn mìíràn sọ pé àwọn sùmánù ni ọ̀tọ́pọ̀lọpọ̀ àwọn àwọn onímọ̀ fara mọ́ àbí tí wọ́n tí wọ́n tí wọ́n wí òní wípé ni alimaliku muawiya muawiya lẹ́sìkò ìjọba rẹ̀ òun ló ló introduce e. ìgbà tó wá introduce rẹ̀ ó introduce ó introduce nusu sọ́ra ni pé ìdajì sọ́ra tí ó máa jẹ́ múdù méjì tí ó máa jẹ́ one point two kg one point two kg òun ni gbèdéke tí muawiya gbé nta yọ nínú bóró lé lórí òtún túmọ̀ sí pé ní albóró àti hímpọ̀ àwọn méjèèjì yìí nusu sa'in min burrin nusu sa'in min hímpọ̀ láàmà yọ tí ó máa ṣe múdù méjì min múdù nàbí sallallahu alaihi wasallam tí ó máa ṣe one point two kg. so báyìí sọ yí pé àbúrò yìí inú àwọn oúnjẹ tó dáa jù ló wà wàkẹ́hánà kọ́lílà sí hádìí nàbí sallallahu alaihi wasallam so lásìkò àníṣe sallallahu alaihi wasallam ó wà kì í ṣe pé kò sí ṣùgbọ́n ó kéré ẹ̀rí tó fi rinlẹ̀ pé ń bẹ lásìkò ànábì ni pé hadithu Ubadata ibn Samit nínú hadithu asnafu rìbá tó ń ṣe ọlọ́run sọ́kùn sallallahu alaihi wasallam azáàbù wàlẹ́fẹ́ bọ́tù bìlẹ́fẹ́ bọ́tù bìlẹ́fẹ́ bọ́tù والبر بالبر والشعير والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح tòun ṣọlá ni pé látàbí àárẹ̀ tàwọn nǹkan wọ̀nyí ká fi záàbù pààrọ̀ záàbù àyàfi ìtàkọ́bùdí wọ́tàsáwì wọn ò gbọ́dọ̀ jura wọn lọ. fàyíza tálà fátìlà jìnnà sùn àmọ́ ti di pé ní jíǹsù kan la fi ń pààrọ̀ jíǹsù míì فبيعوا كيف شئتم إذا اتحدت المجالس tàbí lónú àdìsí eléyìí ni pé búrú ó wà lára nǹkan tá a ní sọ̀rọ̀ sọ́la ń takọ̀ tó túmọ̀ sí pé ní ń bẹ láyé ànábì àmọ́ likilatihi wa nudratihi fa innahu lam yudhkaru min asnafi allati tukhraju minha zakatul fitr. so àdìsí tó dákọ̀ àwọn nǹkan tá a máa fi yọ zakatul fitri kò dákọ kò dárúkọ búrú kò dárúkọ búrú gẹ́gẹ́ bí hadith bin Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu qala wa kana ta'amuna yawma idhin yawma'idhin pé فرض النبي صلى الله عليه al-fitr sa'an min ta'amin wa sa'an min min aqti sa'an min sha'iri sa'an min zabibi wa sa'an min tamr nú ẹgbàá mi Abu Sa'id al-Khudri sọ pé ní wa kana ta'amuna yawma idhin ash-sha'iru wat-tamru waz-zabibu wal-aqat àwọn tó kọ́ mọ̀ ń gbà ọ̀nà láyé àdéhùn sọ̀rọ̀ sọ̀rọ̀ pé tá a máa ń jẹ́ ń lò Mẹ́dínà ṣẹ̀ẹ́rù ọ̀hún dà gẹ́gẹ́ bí wọ́n ká bàbá támúrù làbídùn náà àwọn oúnjẹ gidi ló wà zẹ̀bíìbù náà ni àìnábù èso nàbì tó bá gbẹ tán bẹ́ẹ̀ náà ni àlàkàtò òun náà ni wàrà gbígbẹ wàrà gbígbẹ tí wọ́n bá ṣe tán a máa dàbí kúlíkúlí tí máa ń létí òun tí máa ń létí. ṣùgbọ́n ádámù zikiri eh, alboro la yadullu ala ádámù ìjìzá yìí bal innahu mujzi'u bila shakki so àìdákọ àìdákọ eh, bóró kò túmọ̀ sí pé ní kò tọ́ ó tọ́ ó tọ́ láti fi yọ zaka so eh, ibn abi zayd kirawani sọ pé ní wàtò adá min julli aishi ali dhalika albalad min burrin gẹ́gẹ́ bí burri gẹ́gẹ́ báyìí sọ pé ní láyé muawiya so burri padà di ìdáfin yọ eh, eh, jaka aw sha'irin àbọ̀kà bàbà aw sultin sultin òun náà ìran kan nu náà ni wọ́n ti wọ́n ti pa èpo rẹ̀ wọ́n ti yọ so ó sì wíwìn wín báyìí àwò tamurin àbí tamuru àwò akọ̀tọ̀ì àti sàtúmọ̀ rẹ̀ àwò zabibi àti sàtúmọ̀ rẹ̀ àwò dọ́kọ̀nin àwò zorotin àwò orozin àbí ráìsì wàkẹ́lá nǹkan làálà sùkúta kọ́wọ́mìn ọkọ̀ rẹ̀ jásí mi nìho gbogbo àwọn kata kàkálẹ̀ yìí èèyàn lè yọ jákà níbẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo ń tá àkàkalẹ̀ yìí bọ̀ tí nílùú tiwa láwùjọ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ní ó wo àwùjọ rẹ̀ ní ń bá ń bẹ láwùjọ kọ̀ọ̀kan ní oúnjẹ ní oúnjẹ náà lèyìn ó fi lèyìn fi yọ zaka gbogbo tẹnu bá ń jẹ tẹnu ń mu náà lèyìn ó fi yọ zaka zaka um, zaka. imam ibn al-jiri karawani ọ̀hún sábà yìí pé wà yóò kórè jù ànilẹ̀ abudu sayidu ẹni tí ó bá ní ẹrú òun ni yóò yọ zakatu ẹrú rẹ̀ jáka ẹrú rẹ̀ olówó ẹrú ni yóò yọ wàsọ̀gírù ọmọ kéékèèké wàlíyù rẹ̀ òun ni ó yọ gáídíàn rẹ̀ bàbá ni àbí alágbàtọ́ rẹ̀ ni ó yọ. kọ́ọ̀lá wàsọ̀gírù lámàlàlàwò yóò kúrẹ́jú anihu wàlédù ọmọ kékeré tí ò bá lówó lọ́wọ́ tó bàbá rẹ̀ ni ó bá yọ àmọ́ ọmọ kékeré tó bá lówó lọ́wọ́ yóò yọ nǹkan rẹ̀ ni. ويخرج الرجل زكاة الفطر عن كل مسلم تلزمه نفقته pé ọkùnrin yóò máa yọ zaka yóò máa yọ jaka zakatul fitri zakatunu àwẹ̀ yóò máa yọ an kulli muslimin fún gbo ní on behalf fún gbogbo ẹnì kọ̀ọ̀kan yóò máa bá gbogbo ẹnì kọ̀ọ̀kan gbogbo mùsùlùmí tí ń bá ń bẹ lábẹ́ rẹ̀ tó ṣe yí pé ní tẹ̀lẹ́zámù hù nàfàkọ́tù nítorí pé ní òun ni ìnáwó wọn sọ̀ràn àyàn lé lórí ni pé gbogbo ọkùnrin sáré pé ní pápẹ̀júwe nísìnyí baálé ilé gbogbo àwọn tí ìnáwó wọn ṣe ọ̀ràn àyàn lórí rẹ̀ òun ni ó yọ jáká wọn ìtumọ̀ eléyìí ni pé ní baálé ilé ọkùnrin ni ó yọ jáká ìyàwó rẹ̀ òun ni ó yọ jáká ọmọ rẹ̀ tẹ́pẹ́ lọ́dọ̀ rẹ̀ bá làwọn òbí rẹ̀ ń gbé ọ̀nà ìrọ̀jà ká bàbá àti ìyá rẹ̀ tá ń gbé lọ́dọ̀ rẹ̀ gbogbo yejú àwọn tí ń bá ń gbé ọ̀dọ̀ rẹ̀ tẹ́pẹ́ ní òun ní náwó lé wọn lórí òun ní ó yọ jáká wọn. tó wàtálísàmù náfàkọ̀ ìmá bí qarabatin aw bí nìkáhìn aw bí ríkìn àwọn nǹkan tí tó lè tó lè tọ́jú ọ̀ràn yẹn náà nù pé ẹni tí fámílì èèyàn tó súnmọ́ àyàn bàbá ni ọmọ ni ẹ̀gbọ́n bàbá ni ẹ̀gbọ́n ìyá ni gbogbo àwọn ẹlẹ́rìí pé ní èèyàn lèèyàn náwó lé wọn lórí òun ni ó yọ zaka wọn bẹ́ẹ̀ náà ni fúrò nìka ìyàwó bábúrò ìyàwó bá ń bẹ lọ́dọ̀ ẹni òun náà ti dọ̀ràn yẹn kéèyàn yọ zakatu fitiri rẹ̀ torí pé ní tẹ̀lẹ́sàmù hu nàfàkọ́tù ha ẹ̀pọ̀ ni àbúrò ìyàwó ọkùnrin ni obìnrin ní ẹ̀jẹ̀ pọ́kùnrin náà bá ní tí ń bá sáà tí ń bẹ lábẹ́ ìkápá rẹ̀ òní ò yọ yàkà rẹ̀ wàá mú ká tàbí yìí olówó sẹ́pẹ́ ní ó ní ẹrú ó ti wá enter into emancipation contract ni pé ẹrú òun ní òun fẹ́ di ọmọlúàbí kí olówó òun ó yọ̀ǹda fún un kóun ó ṣiṣẹ́ lọ tóun ó lè fi wá owó lẹ́yìn tí wọ́n tí ó ti dolówó pé èèló ni ó gbà lórí òun tóun bá fẹ́ di ọmọlúwàbí olo ọ̀gá rẹ̀ ti sọ wípé ní tọ́ ọ bá fẹ́ mọ́ ọ lọ tọ́ ọ fẹ́ gbà yọ̀ǹda iye báyìí lọ́ọ́ sàn àìpótọ́ òun gbọ́ kó lówó òun ó yọ̀ǹda fóun kóun ó ṣiṣẹ́ lọ wọ́n wá kọ agreement fóun ó ṣiṣẹ́ lọ láàrin iye ọdún kan bóyá ọdún kan ni bóyá ọdún méjì ni bóyá ọdún mẹ́ta ni so eléyìí ńlá déhùn ti ń bẹ láàrin ẹrú àti olówó rẹ̀ pé kó yọ̀ǹda òun òun ó ṣiṣẹ́ lọ irú ẹni bẹ́ẹ̀ mùkátàbù ni ó máa jẹ́ mùkátàbù abudun mùkátàbù ẹrú tí ó ti enter into agreement pẹ̀lú olówó rẹ̀ àmọ́rú ẹrú náà lópin ìgbà tó bá sì kú wá ń kọbọ̀ tí ó san ó wà abudun àmọ́ yàtọ̀ rẹ̀ ni pé ní pẹ̀lú agreement tóun àti ọ̀gá ẹ̀jọ ní irú ọ̀gá báwọn kò lè stop well láti má lè ṣe nǹkan tó bá fẹ́ ṣe ó ti ní relatively ó ti ní freedom tó lè fi ṣiṣẹ́ bí bẹ́ẹ̀ kọ́ sàn pé ẹni tó lẹ́rù ló lẹ́rù ẹni tó lẹ́rù ló lẹ́rù àmọ́ nígbà òun nígbà tó bá ti lè enter into that agreement irú ẹni tó lẹ́rù ló lẹ́rù ẹni tó lẹ́rù ló lẹ́rù òun kò ṣiṣẹ́ mọ́ wọn ó pẹ́ ẹ̀gẹ́ ẹ̀ so gbogbo ohun tí ń bá ń rí ngbà náà òun ló ní títí tọ́lá òfin ní kó rí déédéé ijó owó tóun àti iye olówó rẹ̀ jọ sàdéhùn pé wọ́n fi san tí ó fi rí tí wàá dá padà fún un níjọ́ tó bá ti wá dá owó ń padà báyìí alhamdulilah òun náà di ọmọlúwàbí nù ó di òníra ara rẹ̀ wàwà láhùhù nàfsì òun ló bọ́kùn lárùn ara rẹ̀ ẹnìkan ò níwọ̀ lórí ẹ̀ so àmọ́ lópin ìgbà tí tí ò bá tí ì lọ kó dé lópin ìgbà tí píríọ̀dù táìmù tí wọ́n dáhùn fáìpé ní ọdún márùn bá ní ni wọ́n dá láàrin gbogbo ọdún márùn-ún olówó rẹ̀ ó sì máa yọ zakato fitiri rẹ̀ náà inú ẹ̀ ní tó máa pé wà á ń mú ká tábì yìí wà á ń kánà láàyò ń fẹ́kọ̀ àlẹ́ yìí lẹ́yìn náà àbúdó ńlá wò kódà bó dáa pé àtàwọn nísìnyí pé ní kò kò yípo ní ó máa náwó lé lórí mánìsìn ńgbà tí ẹrú òun ti lè gbà yọ̀ǹda tán ti ṣàdéhùn àtọ̀gá rẹ̀ tó ti lọ òun ni ó máa bọ́ra rẹ̀ òun ni ó máa jẹun fúnra rẹ̀ òun ni ó máa ṣiṣẹ́ fúnra rẹ̀ gbogbo tó bá rí òun ló ní àmọ́ lópin ìgbà tó yẹ pé ní ẹrú ni oníṣẹ́ ọlọ́wà ni pé ní almukatabu qinnun ẹrú ni má bá kí alẹ́ dirhamu tó yẹ pé ní ó sì ku dirhamu kan tí ó fún owó rẹ̀ ẹrú náà ni so òun ló fà tí olówó sì máa san ẹrú zaka rẹ̀ qala wa yustahabbu ikhrajuha idha tala min yawmil fitr ibn abi zayd karawan sọ wípé ní yustahabu ẹ mandubu ni kéèyàn ó yọ zakatul fitri jaka kéèyàn ó yọ nígbà wo ìdá tọ́la alfajuru min yawmil fitr nígbà tí alfajari bá yọ níjọ́ ọdún níjọ́ ọdún torí pé yawmil fitri náà ní ayédèl fitri níjọ́ ọdún túnú àwẹ̀ òun náà ní èèyàn yọ zakatul fitr ìgbà òun ni wákàtúrú stihbabi torí pé àsìkò jákà mẹ́rin ni wákàtú jawaz àsìkò tó tọ́ ẹ pé ní ìgbàláàyè wà fún wa ìyọ̀ǹda wà fún mùsùlùmí láti yọ ó wà yìí náà ni ìkìrájùhù qabla al-eidi biyawmin aw biyawmayni mùsùlùmí ó lè yọ zakatul fitr ó lè yọ jákà rẹ̀ ní ọdún ku ọ̀la àbí ọdún ku ọ̀túnla fún àpèjúwe òní ní alamisi òní ní twenty eight ramadan fourteen forty one ọ̀la pẹ̀lú ògo ọlọ́run ní twenty nine èèyàn lè èèyàn lè yọ kalẹ̀ ní twenty eight òní àbí twenty nine ọ̀la bìtàwá kọ́wọ́ pé ó láìkìlì kí ọdún ó jẹ́ kó jẹ́ ọjọ́ sátọ̀dé tí tó bá jẹ́ sátọ̀dé bá lọ dúnbí ìsìn láì tàn án la jẹ́ pé ní zakatul fitri ó kórè jáde kọ́bù tẹ̀yẹ́ sì yọ lónìí àlàmísì àti pé èèyàn yọ bíi kọ́bẹ̀lẹ̀ ẹ̀ẹ́dì bíi yòómi ẹ̀yìn nù. bọ́t tí wọ́n bá ti wá yọjú àlàmísì tí ọdún wa jẹ́ ọjọ́ sátọ̀dé wọ́n tó jẹ́ sunday bóyá ó máa di bíi kọ́bùlà òbí sàlárà àṣírí inú táwọn ẹgbẹ́ náà kò ní tún yọ ẹni pé máa kọ́ra bàṣẹ́ án akọ́dá hukumahu ẹni pé òun náà ò jìnnà púpọ̀ àti wípé galabatu vanni ló fi yọ wípé ó láìkílè kí ọdún ọjọ́ sátọ̀dé bóyá ọjọ́ sátọ̀dé sì ní àjọ ọdún tó wáá pé láwùjọ tó ń wà bóyá àwọn àdíwọ́ kan máa sábà ṣẹlẹ̀ tí ò sí ní lè fi rí yọmọ́ so ní rẹ̀ ní bẹ́ẹ̀ so arju an la yakuna fi ikhraj zakatiha ba'sun ọlọ́run gbà so ẹ wákìtò jàwáàzù nù wákìtò wujub òun náà lẹ́lẹ́yìn náà ni wákìtò wujub nù ńgbà olóòótọ́ sọ̀rọ̀ àyàn òun náà ni ẹ̀ńdà gòròbì shamsi ńgbà tá a bá ti lè pèrún fàpọ̀júwe nísìn ọ̀làjúmọ̀ tí Ramadan ló di twenty nine fàpọ̀júwe fàpọ̀júwe tí wọ́n bá sọ pé ní àbíká sọ pé níjọ sátọ̀dẹ̀ níjọ sátọ̀dẹ̀ tí wọ́n pe àyàn apá ti pé thirty tí ò ní di shakuma. mọ́ tí wọn ò bá rótù níjọ jimá lọ́la sápẹ́ sábtì wọn á máa pẹ́ ní àti pé táàtì tá a bá ti lè pèrún níjọ́ sábtì tá à ń sínú wájà bá ti zakatul fitr jákà ti di ọ̀ràn èèyàn nígbà wọn ó ti di ọ̀ràn èèyàn yìí ni pé dandan ni kéèyàn ó yọ yóò máa dà gẹ́gẹ́ bí àsìkò tá à ń pè ní wákàtí mọ̀ọ́bọ́ yákò nínú ọ̀run ni pé bí èèyàn bá ti tó ti extend the allowance tó ní déédéé òfin sún rẹ̀ kàgànná so ó ti wà nínú red line báwọn kò àfi kó yọ torí pé nasco kàmọ́ wà dáadáa fi hadith ibn Umar pé ní zakatul fitr ó ń ṣe ọlọ́run ọba ṣe ní ọ̀ràn àyàn ó sì àmàrà bí ikhrajiha qabla al-khuruji ila as-salah ká tó lọ lè kírun táyà pé ní láti wà tọ́nà bá ti wà tí táàfì lè kírun yìí di láwọn àsìkò wákàtí òjòbí ní tẹ̀yìn olùgbọ́dọ̀ sí tàkírù zakati anha. وقت وقت eh, waktu waktu kàráhà wákàtò kàráhà yìí ni pé àsòkò tí ò dáa tó kéèyàn ó yọ béèyàn bá yọ yóò máa jẹ yóò máa jẹ sàárà fún un náà o àmọ́ kò dáa kéèyàn ó àkàrà ìdìgbà tayọ ọgbà wọn ò ní pé lẹ́yìn tá a bá ti wá kírun ta títí gòróbì samson níjọ ọdún béèyàn bá yọ ń gbà wọn yóò máa jẹ sọdọkọ tún nínú sọdọkọ tì kama warada fil hadithi pé ní man addaha ẹni tó bá yọ zakatul fitri qabla solatil imami faqad addaha ẹni tó ń ti yọ wa man addaha ba'da solat fahiya sadaqatun min sadaqati ẹ sàárà náà àwọn sàárà ni ni ó máa jẹ́ so níbi tí al-imam ibn abi zayd kẹrọ wa ni tó bá ọ̀rọ̀ ọ̀rọ̀ zakatul fitri ibi tí ó bá a dé òun náà ìjọ tó ń tẹ̀síwájú lẹ́ẹ̀ ni wàyùsùtà habul fẹ́tọ́rù fíhí qabulal guduwi so nínú ọdún ìtúnu àwẹ̀ nínú súnà ọdún ìtúnu àwẹ̀ nínú súnà ọdún ìtúnu àwẹ̀ ni pé kéèyàn ó sínú ìpè nígbà tí wọ́n bá ti ànáǹsì wípé wọ́n róṣù àásùn bàbá ti wá jíun súnà ni pé ká sínú ká sínú kó di wípé ní àá lọ sí àlùmọ́sọ́lá súnà ọdún àwẹ̀ nìyún amma fil abha wà laysa dhalika fil abha ni pé irú yíyàn kì í ṣe súnà nínú ọdún abha balẹ̀ súnà ni pé kéèyàn ó ṣe ìmùsáàkù yìí ni pé kéèyàn má jẹun nínú ọdún léyà títí tí ó fi lọlé kírun tí ó fi dé tí ó fi pa ẹran tí ó wàá jẹ nínú ẹran rẹ̀ eléyìí yustahabu ni ó dáa púpọ̀ téèyàn bá lè ṣe wàyùsàhábù fílẹ̀ àyìndẹ́yìnì nínú ẹni tó tún dáa púpọ̀ kéèyàn ó ṣe nínú ọdún méjèèjì àtọdún ààwẹ̀ ni àtọdún iléyà ni pé àyìnyẹ́mubiya min tariqin wa yarji'a min ukhra àyìnyẹ́mubiya min tariqin kéèyàn ó gba ọ̀nà kan lọ kó wá gba ọ̀nà míì darí ni pé ọ̀nà tó bá bá lọ kó má gba ibẹ̀ dé kó gbọ́ ọ̀nà kan lọ kó tún gbọ́ ọ̀nà bòmíì kó gba ibẹ̀ darí eléyìí náà súnà ni tí yóò máa ṣe àfihàn ẹwà islam àti ọ̀ṣọ́ islam àwọn tí wọn ò bá rí àwọn mùsùlùmí nígbà tí wọ́n ń lọ wọn ò rí wọn nígbà tí tí wọ́n bá ń bọ̀ eléyìí nígbà tí wọ́n bá ń darí ẹ̀yà ṣeun ìyá wọn ò rí wọn nígbà tí tí wọ́n bá ń náà ẹ̀hẹ́n wọn ò rí wọn nígbà tí tí wọ́n bá ń darí wọn ò rí wọn báwọn sọ̀nù eléyìí ẹ̀rọ bá ti sọ ẹ̀wà ìsìláàmù òun náà ni pẹ̀lú ògbọ́n láti pápá bẹ̀rẹ̀ ní sáwà ṣe àwọn àkàmù fìkì ìtaka yìí náà ní fífíkì náà ni rìsálà tó dínà bìzẹ́rẹ̀ kẹràwá ní kìtàbù fìkì ní ayẹ̀ tó wá sàlàyé àwọn nǹkan tí ìmọ̀ bíbí náà bìzẹ́rẹ̀ kẹràwá ní ò dárúkọ àbí tí ò mẹ́nuba pẹ̀lú ògbọ́n ọba àwa mú ẹnu bà wọ́n ní ìsìn ọlọ́run kò ṣe ní ìrọ̀rùn fún wa.